والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل وأما الحجامة ففي سنن ابن ماجه من حديث جبار جبار جبار ابن المغلس وهو ضعيف عن كثير بن سليم قال سمعت أنس بن مالك رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وآله وسلم ما مررت ليلة أسري بي بملأ إلا قالوا يا محمد مر أمتك بالحجامة lẹ́yìn ìgbà tí afọ ti ń bá ọ̀rọ̀ bọ̀ ó ti sọ̀rọ̀ hijama náà síwájú ṣùgbọ́n ní abala yìí kò fẹ́ wá sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀rọ̀ tó ṣe pé yóò kún a ti mọ̀ pé alhijama òun náà ní dídégbò lédè Yorùbá máa àwọn ẹ̀jẹ̀ tó ti dọ̀tí tó ti bàjẹ́ kúrò nínú ara nítorí kí aró lè bá gbádùn kálàáfíà lè bá tó yàn lára ẹ sì máa pé àlùfíjàmà wọn bẹ nínú ọ̀kan nínú àná eléyìí súnà Ànábì sallallahu alaihi wasallam tó tọ́ka sí ike ká máa lò láti fi wá ìwòsàn tí ohun tí máa ń ṣe wá àbí níta ń bẹ̀rù kó lè ṣe wá. nínú Sunan Ibn Majah rahimahullah ẹgbẹ́ wa yìí wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ní anábìwá sallallahu alayhi wa sallam ó sọ yìí pé ma marartu laylata usriya bi bi mala'in illa qala ìgbà ọ̀dọ̀ àwọn kan kọjá rí ní ìgbà tí ọlọ́run rẹ lẹ́dàá wa tó gbé mi gòkè nígbà tó mú mi rìnrìn àjò òru nkọjá gba ọ̀dọ̀ àwọn èèyàn kárí nínú àwọn ẹni tó jẹ́ ẹni ọlá ńlá ẹni àpọ́nlé tọ́lọ́run bá bòkun ilà kọ́ọ́lù àfikọ́jẹ́ pé wọ́n bá mi sọ̀rọ̀ pé yá Muhammad. ìrẹ Muhammad mọrùkùn lásìkò pẹpẹ jà máa pa àlùmọ rẹ láṣẹ pẹ̀lú pé wọn máa dégò máa pa àlùmọ rẹ láṣẹ pẹ̀lú pé wọn máa dégò. hadith yìí alimam ibn al-qayyim rahimahullah ó ti ṣe dájọ́ lé lórí pé ara rẹ̀ lè ṣùgbọ́n àwọn àdéhùn mi náà tún wá tí wọ́n tọ́ka sí wípé wọ́n lè tọ́ka sí àwọn ìtumà eléyìí tó wá nínú àdéhùn yìí kó ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé a ti sọ pé ẹ̀rí kan pàtó kò fẹsẹ̀ rinlẹ̀ lórí nǹkan kan pàtó kò túmọ̀ sí pẹ́ẹ́lí mi ò sí tọ́tọ́ka sí. ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ táwọn ṣiṣẹ́ ìwádìí lórí báàdì títí ṣe fẹsẹ̀ rinlẹ̀ àti bí òtí ṣe fẹsẹ̀ rinlẹ̀ láyé wa tòní àwọn wò pé hadith yìí o hasanu lẹ́kẹ̀yẹ̀ hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ni látàrí ọ̀nà tó gbà wá pọ̀ tábà wá wo àwọn ọ̀nà yẹn síra wọn ọ̀kan máa fún mi lágbára tábà wo àwọn ọ̀nà tó bá dé síra wọn ọ̀kan fún kejì lágbára yóò bá kú nípò àdéhùn tó lẹ bàjẹ́ tí ò ṣe é fi sẹ̀rí lọ́wọ́ àti àdéhùn tó gbéra sókè tó ṣe é fi sẹ̀rí nítorí ntọ́sọ́dọ̀ lẹ tọ́sọ́ di àdéhùn tó lẹ tá a lè fi fi sẹ̀rí níbẹ̀rẹ̀ yẹn kìí ṣe lílẹ tí ò ṣe kápò tó bá rí nǹkan tí ó ràn lọ́wọ́ àyèfà àfúrú yẹn jẹ́bẹ̀ lílẹ rẹ̀ ṣe kápò ó lè kú ọ̀bẹ ó ṣe fìyàn máa tá a bá ti rí àdéhùn mi tó náà wá tọ́jẹ́rú rẹ̀ tẹ́gbà lébu ti ń bẹ lára eléyìí kò sí lára eléyìí tó tilẹ̀ jẹ́ gbà lébu oríṣi mi tó ń bẹ lára eléyìí àlébu oríṣi mi tó ń bẹ lára eléyìí atúrọ́ mi tó wọ̀n ni wọ́n náà lálébu mi tó àwọn awò mára wọn bá wọn á sọ pé hadithun hasanun li ghairi. wọ́n ní gbogbo wọn wọn sọ fanabi sallallahu alaihi wasallam pé murqum mataka bil hijab pa àlùmọ rẹ láti pẹ̀lú pípọ wọn máa dégò alimami Tirmidhi wọn wá gba àdìsí mi jáde láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhu ọgbà àdìsí kan náà jáde látọ̀dọ̀ ibn abbas tálákòókò látọ̀dọ̀ anas eléyìí látọ̀dọ̀ ibn abbas tí o bá ti jẹ́ sọ́hábí kan náà ló gba àdéhìí kan náà wà sọ́hábí méjì mẹ́ta ló gba àdéhìí tí ẹni tó kó sínú tọ́jẹ́ nǹkan kan náà tí wọ́n máa ń pe ọ̀kan ní ṣáhid pẹ́kẹ̀jì wọ́n pè kan ní ṣáhid pẹ́kẹ̀jì tẹ́lá tí wọ́n á pọ̀ á wọn ní ṣàwáhid tó eléyìí jẹ́ lè hadithi Anas ibn Malik radiyallahu anhu wọ́n ní bí ó ti ṣe wá nínú ibn abbas etí tirimidi gbé jáde ni pé àwọn èèyàn dánábì sallallahu alaihi wasallam bá ti gbọdọ wọn kọjá àwọn tí wọn sọ fún mi pé alayka bil hijamati ya muhammad máa dégò kiri muhammad sallallahu alaihi wasallam gbèsèké mọr ummataka bil hijama máa pàlọ máa rẹ láti pẹ̀lú fún máa dégò eléyìí wọn yàtọ̀ díẹ̀ pé alayka bil hijamati ya muhammad wa muhammad máa dégò wọn máa lóun títí keke bá wúlò tí àṣẹ bá wá pé sànàbì sọlọ bá àṣẹ lọ máa ṣe àṣẹ yẹn náà yọ kárí àwa tí a jẹ ọmọlẹ́yìn anabi muhammed sọlọ lọ àwọn rẹ ṣẹlẹ̀ gbogbo ẹ gbogbo ẹ ó fi hàn wá bí ọ̀rọ̀ kádégò bó ti ṣe pàtàkì tó ẹ eh, ń bọ̀ wá ẹ ń bọ̀ wá pẹ̀lú gúngun rẹ̀ ẹnìkan bẹ nínú tí wọ́n pè ní Ubad ibn Mansur Ubad ibn Mansur wọ́n jẹ́ tó ṣe pé ó lẹ hàn ká dáadáa ó sì tún padà yí gbogbo ọ̀rọ̀ tó ti gbà wá طاووس ربما يقوى لا ترى ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم احتجم وأعطى الحجام أجرة أبي أجرة قال النبي صلى الله عليه وسلم دقوا أصفوا onígbàjámà tó bá adégbò lówó sẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe nǹkan bá dì ètò dáa tọ́tọ́ ni kọ́dà gan ẹni tí ń báyàn dégò owó tí ń gbà látàrí ìbáyàn dégò kìí ṣe dọ̀tí gẹ́gẹ́ rí mi ṣe mú wa pé ìdọ̀tí ni kìí ṣe dọ̀tí kìí sì ṣe owó tí èèyàn ò ní lè jẹ taratara jẹ́ torí wọn bá dégò ó fún ajọrọ owó owó sẹrẹ tọ láti sì mà gbégbé ló wá gbé iṣẹ́ tó tó burú ni ànábì sọlọ bá àìsànà ò ní ṣe à ń bọ̀sibọ́sí pé wọ́n á bá a ṣe yóò tún máa sanwó fẹ́ni tó bá ṣe pẹ̀lú ìfihàn pé àwọn abánidéko àwọn onígbàjámà àwọn olóòlà àtàwọn tí èso lówó la àwọn ẹni tó fi àgbàkọ́sẹ̀ àńdégbò bàbá àwọn ẹni tó kàwé máa bá ń sẹ́ ń dégbò tó gbogbo wọn ti ṣe bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó burú kì í ṣe nǹkan tí kò dáa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tó yẹ pé o gbégbèsè àti máa bọ́mọlàkejì dégbò láì jẹ́ pọ̀ máa ń parí nítorí kọ́ mọ̀ bàjẹ́ pé ibi tá à ń ti ń wá ìwòsàn láti bá ìlera pàdé kò rọrùn ẹnikẹ́ni láti gbé àtàrí rẹ̀ kalẹ̀ láti gbé pakọ́ rẹ̀ kalẹ̀ láti gbé ẹ̀kẹ́ rẹ̀ kalẹ̀ láti gbọ́rùn gbẹ́yìn gbáyà rẹ̀ kalẹ̀ àbí òye gbogbo bí tí wọ́n ti ń ṣe hijama kọ́ wá gbé kalẹ̀ kẹ́nìkan máa bù ọ́ lábẹ́fẹ́lẹ́ kó sì jẹ́ kíkọ́ mọ̀ nípa rẹ̀ because tí o bá máa ń pa lè fa bí tí o yẹ kó fa bẹ́ tọ́ ọba bá bẹ̀ lẹ́jọ́ bá ní dáná ẹ̀bẹ́ rí nǹkan mẹ́ o sì ni ẹ̀jẹ̀ sì ń tú jáde alẹ́ ṣe sùúrù ni ìjámẹ̀nì ah, ìjámẹ̀ eléyìí ó ti fẹ́ ti ń tọ́ fẹ́ jáàmù olúwa rẹ̀ tó nítorí ti eléyìí ẹ̀rí pé ní ìsìn ìgbà tó pé nǹkan èròjà yẹn ti wà gbogbo ẹ kàn lè lọ ra kẹ́ but ẹ ẹ ẹ kí ìsara o until tẹ bá mọ̀ nípa bá ń ṣe ń lò kẹ́tù lọ́sọ́ ní ti pẹ̀lú nǹkan tó léwu wọ́n máa búra rẹ̀ lábẹ́fẹ́lẹ́ tó búra rẹ̀ lábẹ́fẹ́lẹ́ tó kẹ́tẹ̀ kan jáde tí ò ṣerú ẹ̀jẹ̀ tó yẹ kó jáde ní jáde tí ìṣèbí tó yẹ kó bù lábẹ́fẹ́lẹ́ lọ bù lábẹ́fẹ́lẹ́ lódodo wọn ti ṣe fọ́tò kan pé kátálọ́ọ̀jì pé ibi tó bù lábẹ́fẹ́lẹ́ ó lè mistake náà. ọ̀sọ̀lọ̀ gbọ́ ẹnìkan lábẹ́ fẹ́lẹ́ láwùjẹ kémi wàhálà bẹ̀rẹ̀ kàn lẹ́yìn wá gba náà tún léwu bá níbẹ̀rù ọ̀nà ó léwu bàjẹ́ nítorí pé nínú à ń náà bá ní irú èròjà yẹn wo irú àwọn máa sensitive tún máa oníbàràbàrà àwọn àníbọ̀ sòkòtò fún kí ni èèmọ̀ fẹ́ ní germany ẹ mọ̀ pé tí o bá jẹ́ pé yẹn bá níbẹ̀rù ọlọ́ tó yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọ̀ bẹ́ẹ̀ sì ṣe máa ń ṣe hijama fọkùnrin náà máa ń ṣe fóbìnrin ó léwu tó ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ wà lọ. níbi tó bá ti wá ṣẹlẹ̀ pé obìnrin la fẹ́ ṣe hijama fún à ó yẹ kọ́kọ́ ọba sí ni ọkọ̀ yóò máa ṣe tọ́ gba wá ara àwọn obìnrin tó máa ṣe àárí tọ́ tọ́ pé ọmọ bí ọmọ bí abẹ́rẹ́ nǹkan mẹ́rin nítorí pé ń gbà mí wò nǹkan lè máa ṣe yàn fẹ́ gbé gbogbo títà gbọ́n mọ̀ prescribe fún ọ náà níbi lọ ṣe hijama dédé tó ló mú ọ bá ti ṣe hijama bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run yóò di nǹkan gbàgbé tó sì jẹ́ pé ìrírí ti fi hàn pé bẹ́ẹ̀ náà ni wọ́n á jóbìnrin ní nǹkan yẹn sí àwọn obìnrin wa wọn mọ̀ ń parí torí ẹ̀ náà ló ti jẹ́ pípọ̀ yẹ́ kíyàn kan gbára lé pé bóbìnrin lòun bóbìnrin lòun kó á jẹ́ pé gbogbo nǹkan ni òní màá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nínú ìgbésí ayé wa tó náà ni ó jẹ́ kí ọyẹ ká láwọn obìnrin tẹ́ máa ṣe torí pé àìbá a mà máa gbóbìnrin ni bùkátà àti ṣerú nǹkan bẹ́ẹ̀ fún bá tó bá ń bẹ fún. tó àjọ lè sọ. So, nígbà tí bùkátà bá wá ti dè káwá ni wá kọ torí gbájú káàrí kànáà ìyẹn ti máa kọ́ máa lẹ̀ di àkókò sọ́láàtì títí pé lórí sọ́láàtì ló tó a máa kọ́ wíkẹ́ bí wọ́n máa ṣe tẹ̀fẹ́rẹ́ tó lè fẹ́rẹ́ bí wọ́n máa ṣe fátíà lẹ́yìn fátíà tí wọ́n sọ ámì ni àbí wọ́n ní sọ ámì tí wọ́n gbóhùn sókè ni àbí wọ́n ní gbóhùn sókè ń bó ń bẹ́. rẹ̀ gbogbo nǹkan míì náà tó bá ṣe nídìí kọkùnrin ọmọ bẹ́ẹ̀ na ní ìdìbò obìnrin ọmọ torí àìbá ọma wọ́n pa á jùlọ àwọn aláǹsẹ́sì wọ́n sì lẹ́sìn wọn gbàgbàkúgbà kò káyè dà kí ẹ̀sìn wọn yẹn kó lè bá abẹ lábẹ́ ààbò tó péye àfi ká kọ́ máa bẹ́sìn wọn yẹn tó ti wà ẹ̀sìn yẹn kò sí nínú gbèsè ayé wa ní tá ń lò ọkàn wà nù gbèsè ayé wa ní tó wà nù síra tá à ń tètè sọ lọ́yẹ kó rí bẹ́ẹ̀. máa wo àwọn nǹkan ní ìlànà tó yẹ pé wọ́n wọ́n wọ́n lọ títí ọkùnrin nìkan ní máa máa ṣe obìnrin ní máa ṣe wọ́n á jọ gbogbo wọn lè sọ pé ah, ni ọbẹ̀ pa mí ni. adìẹ lásán tó sọ pé kò pa ewúrẹ́ wá ń kọ́ àbórúkọ tó wọn tún máa jà o pé kí ni ta lọ fẹ́ fọ̀ obìnrin mi gan ti dákú nígbà tó ọrùn ẹran láàbọ̀ àbọ̀ tara gbàgbé tó túlẹ̀ gbogbo ara lé òní ẹran tá a ti o. torí ẹ ọ yẹ kí àwọn èèyàn kọ́ ìgboyà kí wọ́n ìgboyà ẹlòmíín wà nínú àwọn ọkùnrin kan tó bá rẹ́jẹ̀ bá ó lè ti dákú ambosibosi obìnrin èèyàn kọ́ ìgboyà nítorí àìbá àmà lẹ́yìn náà rí látọ̀ sùtù náà tẹ̀lé nísìn ṣé malaria malaria kọ́ lọ́ọ́ yà wáyà láfíríkà yìí. tó bá mú ẹ lọlọ sítù wọn á kọ ní kíní abẹ́rẹ́ kẹfọ gba abẹ́rẹ́ èmi wò ní ronú títí wọn máa ní kó tú sòkòtò kọ bọ sòkòtò yóò sì jẹ kófin ló ní ọbọ sòkòtò ìwọ bàbá ó pèsè ọ̀tún ni kó tú ní àbójú a ustaz kéke àwọn ustaz là ń sọ nù àná wọn ni ń bọ sòkòtò tó bá rà mọ ó wá kófin náà ni wọn fẹ́ lábẹ́rẹ́ madam. ẹ bọ́ sókòtò a pé kí ni ọba wọ fọfọ gbẹnujáde bí ọlọ́wọ́ agbára rẹ ọ̀yá àbẹ́rẹ́ rí nǹkan mi tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn àríkà ní àjọ onímọ̀ nípa gbogbo orú nǹkan because lórúkọ pàṣẹ islam islam faramọ́ kaba faramọ́ kaba àìsí tá a ṣe pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ gan àti kàṣí ká máa sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tí ò ní túmọ̀. àwọn èèyàn kan bá sùkú wọn jẹ wọn yìí wọn jẹ lórí ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ àdánù tí ò wúlò nígbà yìí bá pè wọn pé ẹ ẹ practice gbogbo tẹ ń sọhún ní rẹ nìkan torí di eléyìí a àwọn obìnrin náà tí rí nílẹ̀ lárúbáwá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ní àwọn ọmọ Nàìjíríà wà náà. àwọn ẹni tó yẹ kí wọ́n ti tẹ gbàjámà láti lè pápá àwọn haúsá àwọn bẹ́rìbẹ́rì tó tí wọ́n ti ṣiṣẹ́ gbàjámà láti lè tó láti gbà tán ti máa lé wọn dànù tó máa fọlọ́pàá mú wọn tó máa ṣe kẹ́míkà ìjọba tún modernize ẹ̀ fún wọn lẹ́bàá mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n tún ti gbé wọn kó ń bẹ́ẹ̀ ní ìsìn wọn ti gbé wọn lọ bomi jọjúmọ́ renovation jọjúmọ́ àbí ẹ̀yọ́ wa. tó àwọn eléyẹn ọ̀gá nù àwọn ọ̀rẹ́ wa ti ń ṣe é sọ láti jọ ọ̀sùn jùlọ ká ń sọ àwọn incident míì fún yẹn ní òrìkì wàláyé a nídìí obìnrin kan nípa hijama ó lè ní wọn á pa wọn bí káwọn ṣe ma bí lárúbáwá látàrí kí wọ́n fún máa mójútó àwọn ìyàwó wọn nísìnyí èèyàn ò ní ìgbà kó rójú ní ìṣètò àdọ̀rọ̀ hijama ibi tí ní kó ti ṣe hijama yẹn wọn á jẹ ẹ̀bá ìbarabáràjì ṣé farada ọkọ ìyàwó ẹ ara yín ò but no option ìgbà ti jẹ́ pé àlóbìnrin tó mà ní ọláhìn láti tají tí àkótóbìnrin bá máa ṣe ń bẹ̀ tó gbogbo irú àwọn nǹkan tó wà sensitive báyìí ẹ yẹ ká mọ ká láwọn obìnrin wa náà tí wọ́n mọ àwọn nǹkan wọ̀nyẹn ṣe tí ó fi jẹ́ pé inshàlá ẹ̀sìn wa ń bẹ lábẹ́ àbùtù péye. tọ́ nínú sahih bukhari àti muslim bákan náà ẹgbẹ́ wa yìí wá látọ̀dọ̀ Humayd at-Tawil láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam. حجمه أبو طيبة فأمر له, فأمر له بصاعين من طعام وكلم مواليه وخففوا عنه من ضريبته وقال خير ما تداويتم به الحجامة متفق عليه النبي صلى الله عليه وسلم وني بابا طيبة ẹrú ni tó ṣe wípé ó ń san owó fáwọn olówó rẹ̀ àwọn olówó rẹ̀ sì yọ̀ǹda fún pípò náà máa dá tẹ̀sí ó sì gbọ́dọ̀ máa san iye báyìí báyìí fáwọn olówó orí lójoojúmọ́ arákùnrin lọ́wọ́ adégò fanabi Muhammad sallallahu alayhi wa sallam. àlejò wa pàṣẹ pé kí wọ́n lọ fún ní múdù mẹ́jọ oúnjẹ sọ̀á múdù mẹ́rin nà wọ́n á ní kí wọ́n fún ní sọ àyè múdù mẹ́jọ oúnjẹ tó bá sọ pé tọ̀hán lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń túmọ̀ sí albur alqamh ó máa ń túmọ̀ sí wíìtì wọ́n ní kí wọ́n fún ní múdù mẹ́jọ oúnjẹ anabi òjò kọ̀ wá jẹ́ ọmọ lórí bẹ́ẹ̀ wa kallama mawali ọwọ́ á bá àwọn olówó rẹ̀ sọ̀rọ̀ ìbá tọpẹ́ rù ní ọwọ́ á àwọn olówó rẹ̀ sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ máa ṣe dáadáa sí ẹrù yín yìí wọ́n fẹ́ máa ṣe dáadáa sí fa khaffafu anhu min daribati wọ́n á dín owó orí ti ń san fún wọn nítorí pé ọba anabi sallallahu alaihi wasallam dégò inú anabi sallallahu alaihi wasallam sì dùn yàtọ̀ sówó tá anabi fún anabi tún ṣe dáadáa sí nípa pé kó tún bọ̀ jẹ́ kí ipò rẹ̀ kó tún ga díẹ̀ sí lọ́dọ̀ àwọn ẹni tó lò ó wá sọ pé khairu ma tadawaytum bihi al-hijama dídínkù ní tó lóore jù nínú tẹ́ ẹ máa fi ṣoògùn tí máa ń ṣe dídínkù náà ní tó lóore jù nínú tẹ́ máa fi ṣoògùn tí máa ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ti try rẹ̀ wò àbá nǹkan gbọ́ ni àti try rẹ̀ wò yóò bẹ́tà kí wọn náà try rẹ̀ wò lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ tó o bá tiẹ̀ rí ṣe jù bẹ́ẹ̀ lọ àbí òye wa kò wá kíyèsí báwo lo kó tó bọ dépò báwo lọ padà dà lẹ́yìn ìgbà tó dépò. ìjọ kọ́kọ́ yà yẹn lẹ́nu pé ó dàbí ìgbà tí wọ́n gbé ẹrù tó wúwo burúkú kan pò lára ẹ̀. tèèyàn wá rí tí ara òun fúyẹ́ tó yẹ pé tíkọ́tíkọ́ kan lọ́ọ́ máa ṣe tìmẹ̀tìmẹ̀ kan ògbó pò lọ́rọ̀ rẹ̀ ó rí tó gbádùn dáadáa so wàá rí tí ojú rẹ mọ́lẹ̀ dáadáa wàá rí tó ṣe pé ahọ́n rẹ ọ dá dáadáa gbogbo nǹkan bí gbà tí ìdọ̀tí kan ń yọ engine lẹ́nu àwọn afọ́nù dáadáadáadáa bíi kápírítọ̀ afọ́nù dáadáa wọn tó spray rẹ pẹ̀lú tí wọ́n fẹ́ gbogbo dọ̀tí yòókù dànù ọkà tẹ́mọ́tò yẹn ni ó sound yàtọ̀ pé yes ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni lẹ́yìn five years ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni òkè tó bá filẹ̀ báyẹn kí ni ọ̀sẹ̀lẹ̀ ìdọ̀tí náà ni wọ́n padà fún lọ́rùn pa tó bẹ́ẹ̀ náà lára wa náà rí jẹ̀mọ́ yéé rí kó ń sùn jí ó sì ń napá ó ń napàpà òrùkọ gbádùn àìmáyé ìdọ̀tí ló ń bẹ lára àkàràmọ̀kọ̀mọ̀ wà tẹ́wárí sí máa ń ṣẹlẹ̀ ni pé téèyàn bá dé gòrì níjọ́ bá kọ́ sí tó bá ti ṣe bọ́ sásìkò gẹ́gẹ́ bí ó ṣe wà yọ yẹ ọ lẹ́nu yọ yẹ ẹni tọbọ ọdẹ yọ yà lẹ́nu ẹ̀jẹ̀ yóò fẹ́ pọ̀ jù torí pé maybe it is the first time in your life àwọn àdọ̀tí ń ti péjọ ti péjọ ti péjọ ti péjọ tẹ́lẹ̀ náà tí wò ó fi ẹ̀ dábàá rẹ̀ rí nínú tí wọn náà wà dùn pé no òní lọ́jọ́ dáwé wọn á tú jáde wọn á pẹ́jẹ pẹ́jẹ wọn nù nù nù nù yóò tún máa jáde náà so generally ó ṣeé ṣe kó wọn gbé ọ lọ lójijì nígbà bá parí ọba wa jí korí para rẹ fúyẹ́ gan àlàáfíà ti bẹ̀rẹ̀ sí ní tó àwọn oríkì ara rẹ láti máa lónìí pé alhijama ọ̀nà kan pàtàkì púpọ̀ ni téèyàn máa fi wá ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ àyè lónìí kò sí nínú nǹkan tá máa ṣàlàyé rẹ̀ rẹ́gẹ́dẹ́ even under medicine medical studies pọ̀lọpọ̀ àwọn medical doctors àwọn náà ti gbà wọlé lọ́dọ̀ tiwọn débi kọ́ pọ̀lọpọ̀ nǹkan bá ṣèyàn tẹ fún ẹ lóògùn tẹ tún fún ẹ lóògùn tẹ tún fún ẹ lóògùn pé wo àwọn oògùn tá à ń fún yìí wọn náà ní side effect ó lè máa tún kó bá làbí ààrẹ mọ ó jẹ lọ sí hijama eléyìí ti kọ́ mọ́ bàjẹ́ ńlẹ̀ làgbàwọ̀ tẹ́ pé ẹni tó lọ bá kó fún ọ ní oògùn àwọn ọlọ́sibítù àwọn ni ó tún sọ pé kọ́ lọ sí ìjàmù tó wọ́n sọ wọ́n sọ kò bàbàrà kan lọ títí lọ́dọ̀ tiwa torí ta lẹni náà ti ń ṣe mẹ́dísìn lẹ́gbẹ̀ẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábì sọ pé kìnnìkan wúlò. wọ́n á lọ ṣe rìsáàjì rìsáàjì rọ wò lérò sí ó ti di rìsáàjì rọ lásán ìwà tó túmọ̀ sí kó dòun tọ̀ kó tó di ọmọ náà ju agbára gbogbo pé ndị di medical research medical journal of clinical gbogbo eléyìí rọ lásán ọ̀rọ̀ anábìsọ̀lá àti ọ̀nà ó ju agbára gbogbo rọ́bìṣì lọ torí ọ̀gbọ́n. yẹn sọ pé after all uh, because American Medical Journal tó jáde ní June lákùn pé kí ní tẹ́gbẹ́ kájọ lẹ́lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ yẹn so pẹ̀lú báyẹn ẹ rí i pé àǹfààní tí ò ní fò àrùyọ pọ̀ nínú ìgbésí ayé wa táwọn oní abẹ́rẹ́ àti àwọn oní paracetamol náà tó bá so ìtọ́jà àlè ti dànù àmọ́ kó wá gbé ọ̀rọ̀ kan wá nítorí panadol torí fensic torí cafenol káwá ti ọ̀rọ̀ anábì dànù a ọ̀fọ̀ ara rẹ̀ kó gbẹ̀rẹ̀ wọn rò pé yé wa eléyìí jẹba tọ àdìsí tí àwọn atọ́ka sílẹ̀ kan wá látọ̀dọ̀ Ibn Abbas ọ̀wánì وفي جامع الترمذي عن عباد بن منصور قال سمعت عكرمة يقول كان لابن لابن عباس غلمة ثلاث وني مقبتي عكرمة تنسوا ابن عباس وني أوان ẹrúkùnrin mẹ́ta ó ní àwọn ẹrúkùnrin mẹ́ta hajjamun gbogbo wọn ló ń gbàjámà tí máa bá ní dégò tọ fẹkẹrẹ náà ní yọ̀gànlẹ́ni àlẹ́yìí wàhálà ẹ̀hẹ̀lẹ̀ méjì nínú wa àwọn ń ṣe gbàjámọ̀ pawó wá fún fúnà Abbas àtìyàwó rẹ̀ ni yẹn ké wọ́n ń ṣiṣẹ́ pawó wálé fún Ibn Abbas àtìyàwó rẹ̀ wa wahidun li hajmihi wa hajmi ahlihi ẹlẹ́kẹta òun wà sàǹbáǹtì ẹni ọ̀lọ́ máa ṣiṣẹ́ pa owó wá ó wà sàǹbá láti máa dégò fún Ibn Abbas tó bá ní kó sì dégò fáwọn aráalé Ibn Abbas náà bá ní. tọ́ ọ̀l وقال ابن عباس ابن عباس واسويك قال نبي الله صلى الله عليه وآله وسلم نعم العبد الحجام ẹrú tọ́jú abánidégò ńlẹ́rú tó dáa jù ẹrú tó bá jẹ́ abánidégò ńlẹ́rú tó dáa jù kí ló dé yadhabu bid-dam nítorí pé òní ò mú kí ẹ̀jẹ̀ tí ò wúlò lára kó lára ìdí tó fi dáa jù nù gbogbo ẹrú nù wa yukhaffu as-sulb. òní o si je ki eegun ẹ̀yìn ko fúyẹ́ yóò jẹ́ kí eegun fuye ó fúyẹ́ nítorí pé tí ẹ̀jẹ̀ tó jẹ́ bá ti gbanu lára ara re ó fúyẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni jùlọ lọ́ sọ̀rọ̀ yóò sì jẹ́ kojú ọmọ kedere yẹn nípa àwọn àǹfààní yẹn bẹ́ẹ̀ náà àǹfààní tá a máa rí nínú alhijama ẹ̀jẹ̀ burúkú tó tó ti dọ̀tí yóò kó lára. ẹlẹ́ẹ̀kejì ara òfù yẹ ẹlẹ́ẹ̀kẹta ojú òrìràn yọ mọ́lẹ̀ kedere eléyìí inú àǹfààní ni òkè ṣe gbogbo àǹfààní àǹfààní rẹ pọ̀ wọ̀kọ́l Ibn Abbas wa ni inna Rasulullahi sallallahu alaihi wasallam haythu urija bihi ọlọ́nàbí sallallahu alaihi wasallam ńgbà tó lọ́wọ́ bá gbé gùnkè lọ ma marra ala mala'in min al-mala'ikati illa qalu ọgbọdọ àwọn ẹni àpọ́nlé kan kọjá tí wọ́n jẹ́ màláíkà àyàfi kan sọ pé alayka bil hijama dídégò dọwọ́ rẹ̀ máa dégò wọ́kọ́ inna khayra ma tahtajimuna fi ọjọ́ tó wá lórí tẹ́ máa dégò ẹnì kan àwọn máa béèrè pé ìjọ wo wá làwọn lè fi sí i ọjọ́ tó wá dá akéka fi dídé kò yín sí yawma sab'a ashara òun náà ni ìjọ kẹtàdínlógún oṣù ti kàlẹ́ndà islam wa yawma tis'a ashara àti ọjọ́ kọkàndínlógún wa yawma ihda wa àtọjọ́ kọkànlélógún ẹ̀kẹtàdínlógún ẹ̀kejìdínlógún ẹ̀kọkànlélógún ìyẹn ní pé kìí ṣe ìbẹ̀rẹ̀ oṣù kìí sì ṣe ìparí oṣù kìí sì ṣe àárín gbùngbùn oṣù àmọ́ lẹ́yìn ìgbà tá àárín rẹ̀ bá ti bọ́ ẹ̀yìn lẹ́yìn ìgbà tá àárín oṣù bá ti bọ́ ẹ̀yìn pẹ̀lú ọjọ́ méjì wọn ò mú ìjọ kẹrìndínlógún wọn ò mú ijọ́ kejìdínlógún wọn ò mú ogúnjọ́ wọn mú autar àwọn ọjọ́ tí ò ṣe pín fún méjì kan mọ́kùnkà lẹ́yìn ìgbà tó ṣùgbà ti dá sí méjì àkọ́kọ́ ọjọ́ tó sì kàn tó bá ti jẹ́ pọ́jọ́ tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù la fẹ́ mú lẹ́yìn ijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ẹ̀kẹtàdínlógún lọ́kàn ẹ̀yìn rẹ̀ lọ́kàn ẹ̀kọ́ kàndínlógún ẹ̀yìn rẹ̀ lọ́kàn ẹ̀kọ́ kàndínlógún. tó a jẹ́ pé tẹ́ bá fẹ́ ṣe hijama ọjọ́ mẹ́ta tẹ́ mọ̀ sí sínú ọjọ́ kan ètò bá wù yín nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí. wọ́kọ́ ó tún lànà fi sọ yìí pé inna khayra ma tadawaytum bihi as-su'uq nítorí lórí jù ẹ máa fi sòògùn tí máa ń ṣe tẹ́ ẹ máa lò lóògùn fẹ́ǹtì máa ń ṣe yín òun náà ni oògùn àlògbámú lédè lárúbáwá sáàpọ̀ oògùn tí wọ́n lò gbámú ni bíi àkásímú ìyẹn ni pé nínú àwọn oògùn tó dáa jù tẹ́ ẹ máa fi ṣoògùn tí máa ń ṣe yín òun náà ni àlògbámú yé sáásá o bákan náà wọlẹ́dúd àti àkànṣẹ́gbẹ́ kẹ́ẹ̀nù bẹ́ẹ̀nu ti wà ẹ wá kán ògùn sẹ́gbẹ́ kan òní wọ́n ń pè ní ẹlẹ́dúd lédè lárúbáwá gbígbé mú kí nígbà máa fi kán ògùn sí ọmọ lẹ́nu sẹ́yìn náà máa fi kán ògùn sójú yẹn wọ́n á ní kẹ́kẹ́ dúrọ́pù mẹ́ta alápèjúwe sẹ́nu sẹ́wọ̀n kẹ́gbẹ́ kan náà lẹ́gbẹ̀ẹ́ so èdè àgbẹ̀sẹ̀gbẹ̀ kan dẹ́ nǹkan ò ní pè ní kíni alẹ́dọ̀d ìyẹn ni pé inú tẹ́ máa fi tọ́jú àárẹ̀ yín nù gbógun bá gba pé imú ni kẹ́ ẹ ká sí gbógun bá gba pé ẹnu ni kẹ́ ẹ ká sí tó gbogbo ẹ̀ kò sún tó burú mbẹ̀ wal hijama àti kẹ́ ẹ máa dégò ìyẹn sáà tó da tẹ́sí máa sògùn tí máa ń sè nù wal àti kẹ́ ẹ máa rìn tẹsán máa jókòó kalẹ̀ tẹsẹrẹ kẹ́ máa tara ẹ̀ jẹ́ kẹ́ máa kọ́ra jọ kọ́ máa pọ́ǹsán téèyàn bá ti ń sanra láfíríkà wọn ní gbádùn wọn lọ ti lówó ni àdúrà rẹ ti gbà ní láì mọ̀ ń jìyà nítorí pé sísanra ìdọ̀tí ló máa ń kójọ sára àyàfẹ́ ni tí gbèsè bá gbé ó tún ṣe àwọn ṣe agbára mú kó gbogbo ara ọmọ jáde bọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run tún ní kó kì í ọ̀tọ̀ ni. bá lówó wọ́n ma sọ pé alówó má jayé abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí káwọn ti kà á pé sá máa jẹ sá máa jẹ yìí ni lẹ́yìn náà àtàyàn yẹn mọ̀mọ́ bá wọn ibi à ń tàjẹ náà ni ń tàjẹ náà làwọn à ń tàjẹ pa gbogbo náà kò sí kò lè yàyàn lẹ́nu pẹ́ nìkan rìn nítorí kí ẹni tó lè fẹsẹ̀ fọ́ gbogbo ilẹ̀ yìí pọ̀ nínú wa kò sí kankan bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ fi ọ̀rẹ́ rìn náà ipò wó lọ́wọ́. so àwọn àwùjọ kan wà láyé tó bá ti kẹsẹ̀ sí ìrìnbà gbogbo yẹn ọmọ wọ̀ ọ́ so kí ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin ah, ó lè jájòjì tó bá jájòjì ó sì ń bá jà pọ̀ lọ́sọ̀ gbogbo èèyàn ní tẹ́ mọ́tò nàìjíríà wa yìí náà àwọn abòmí náà rọra wà bẹ́ẹ̀ kò bó tilẹ̀ jẹ́ pé wọ́n bá ń bu ọ nàìjíríà náà gan wọ́n mọ̀ pé tiẹ̀ ń bẹ lára ẹ̀ nísìnyí ru yẹn nìyí so ọ̀pọ̀lọpọ̀ tó bá kẹ́sẹ̀ sọ́nà tán lọ tán lọ tán ó ní tábà ríru rẹ púpọ̀ tẹ́ǹdọ́ ń fẹsẹ̀ sà gbogbo èèyàn mọ̀ wá wú ọ pé ah kí ló ṣẹlẹ̀ ah ó wà responsible responsible lọ́wọ́ kò sí mo rò pé yé wa ha támàrin ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ láwọn àwùjọ mi wọn ò ní fẹ́ rí ọkùnrin torí pé majority na ń rẹ mọ́tò rẹ̀ tó rí kóun rìn ó lè jẹ́ pé a sì mọ̀ pé àwọn ìlú tó lọ síwájú láyé alhamdulilayi wọ́n ti sọ irú rẹ̀ náà sí Àbújá ń bì tó bá ṣe títì tà wọ́n tún lè ṣe àyè ńlá kan tí ó fẹ̀ bóyá sáàrin títì àbẹ́gbẹ̀ rẹ̀ tọ́wọ́ àfẹ́ni tó bá fẹ́ máa rìn lọ́nà tí mọ́tò ò ní súnmọ́ ibi tó wà rárá rárá kódà tó bá tún fẹ́ ṣe ní exercise wọ́n máa rìn lọ́wọ́ máa rìn bẹ́ẹ̀ tó bá fẹ́ fi ọ̀rẹ́ rìn ara rẹ̀ ló fi rẹ́rìn tó rò ní ọ̀gbádùn tó gbogbo orí eléyìí ó ń nù nǹkan tí máa ń fún yàn lálàáfíà jàmá kódà súnà tó tọ́ka sí níbi kan pé àlàáfíà téèyàn tó máa rí níbi ká má wọ bàtà ká sì máa rìn ọ̀pọ̀ ìyẹn ni kí láàrin nínú ilé ìrẹ̀kẹ́sẹ̀ ara lé ẹni ní ni dára tó pé o òun á rìn lọ rìn bọ̀ kó bàtà bàbá kú àmọ́ pé nǹkan tó kọlù ó tó ó lágbára tó bá tó nínú ilé rẹ wọn máa lọ wọn máa bọ̀ nígbà míì láì jẹ́ kó wọ bàtà nítorí pé ó níbi tí ẹsẹ̀ rẹ yẹn wọn máa touch tí wọn máa wá ní sẹ́ẹ̀tì nínú àwọn vein tó wà lára rẹ tó yẹ pé ntọ́lọ̀ wọn fi bọ́ mú kù nínú àárẹ̀ tó bá ń lóògùn sí o má kù torí ẹ̀ lẹ́ẹ̀kan láàrin nulẹ̀ ká máa lọ ká máa bọ̀ láì jẹ́ pé àwọ̀ bàtà. ìrìn àlàáfíà ńlá ńbẹ́ńbẹ́ àlàáfíà ńlá ńbẹ́ńbẹ́ nísìnyí ẹnrì tí wọ́n sọ pé fat ń dáyàn láàmú wọ́n mọ̀ pé bó mọ sanra sí sọ pé fat nítorí tó bá ti gbé ọ lórí ẹ̀rọ tí wọ́n fi wọn fat ara rẹ̀ yóò ti hàn fùfú lọ́ọ́ máa jẹ gàrí lọ́ọ́ ẹ gbogbo nǹkan tó sáà nìṣe pẹ̀lú kàtàbà kàtàbà yìí lọ jọ ń kó onúbàjẹ́ ni tó yìí sì ṣẹṣẹṣáìsì nǹkan yẹn náà ni ó padà lọ kóra jọ sínú rẹ̀ tí ó padà di fáàtì tó ní ìdí ọmọ tó bá kí máa ń ṣe ń ṣe gbogbo eléyìí tá à ń jẹ gbogbo eléyìí iná là ń fún ara wa tá à ń gbé gbóná pẹ̀lú àwọn exercises tí ò lè lọ títí yìí báyìí ìwọ̀nba ní òkú bá làbíà ẹ sì mà pípọ̀ náà ní máa padà fa ẹ̀jẹ̀ ríru òun náà ní máa padà fa kí ọkàn kó sọ sẹ́sílẹ̀ lójijì kò sínú pé èèyàn ń gbádùn pé kí gbogbo ògbà gbogbo ògbà mọ́tò náà ni mọ́tò náà ni mọ́tò náà ni ọ̀gbádùn èèyàn tún gbọ́dọ̀ máa rìn kéèyàn máa lọ kéèyàn máa bọ̀ aláfíà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà kò sínú pé èèyàn lálàáfíà. bóyá pé wò ní fọwọ́ rẹ ṣe nǹkan kan wò ní fẹsẹ̀ rẹ ṣe nǹkan kan ọkàn máa pàṣẹ ni ọmọ ọ̀dọ́ wa ń bẹ̀ tí ọbọ ọfọsọ ọmọ ọ̀dọ́ wa tí ọwọ́ amátò ọmọ ọ̀dọ́ wa tí ọmọ bábà gbogbo fúláwà ànú gádù ọmọ ọ̀dọ́ wa tí ọmọ fomi sí ọmọ yáàní sílẹ̀ ń túmọ̀ sí pé gbádùn ní àbọ̀ náwó dànù gbogbo nǹkan ni wọn ò torí àwọn nǹkan tó ń máa ń ṣe tó ń máa ń ṣe báwọn yóò máa fún ọ lálàáfíà àwọn àdọ̀tí ará ọ̀mà dín. kárìn bí ká máa wa kẹ̀kẹ́ lójú kan náà. ìmọ̀ kó àwọn olówó ni ra gbé sí kọ́rídọ̀ nù. ọ̀gá tí ó ń náà ni so. kóra kọ́ máa wá kẹ̀kẹ́ kọ́ máa làágùn kọ́ dàbí ìrìn nítorí pé yẹn yóò tọ́ púpọ̀ lára rẹ̀ ti alihamudulilayi àwọn arìn pé torí pé bọ́yá ìyá ń bẹ láfíríkà nítorí pé ń náà mọ́tò

ولاتيو وإن رسول الله صلى الله عليه وآله وسلم لدع وعلى النبي صلى الله عليه وسلم تبا زوجي اللدود ألوك متوكسي الجكال ولا نبي سن وبعد قوم سلال wọn sọ ẹni tó dà tó dà sílẹ̀ mọbìnrin yẹn lè lè mẹsùlùmí. wọ́n da oògùn sànàbì lẹ́nu nígbà sànàbì sùn sábà láyé sànàbì gbogbo nǹkan clear kìí bíi táyé ìtawá yorùbá ìkọlọ ń sànù wa tí wọ́n bá sùn tí wọ́n bá fẹ́ nìkan ti rọ kẹkẹ sí ọ lẹ́nu ọlọ́ọ̀ni ọ̀pọ̀ mo rò pé yé wa ẹ gbogbo bí oògùn bí èpè bí kinní kan pọ̀ nù fi ayé àwọn yorùbá ń tiwọn torí ẹ lórí tí bì fún ní yorùbá lẹ́kùn ọba bá a pẹ́nu rẹ̀ ń korò bákan bákan pé kí ló dẹ̀ ṣẹlẹ̀ mo rò pé wọ́n rọ lóògùn lójú oorun ẹ́ wọ́n rọ dání lóògùn lójú oorun ẹgbẹ́ yorùbá lẹ́mú ẹlòmíní ti jiyàn sùn tó jiyàn lójú oorun ẹ̀bà ló ti jẹ sùn kó tó sùn ọbẹ̀ tí wọ́n fi ṣe ẹ̀bà ọbẹ̀ láti gbà tó wá jí àwọn akẹ́kọ̀ọ́ èdè wo lọ́pọ̀ ẹ̀fọ́ àti lápọ̀ yorùbá lẹ́mú kẹ́nìkan máa sọ ọmọ pé ọlọ́run ló fún ọ lóúnjẹ tó ó wu ọlọ́run kókó jíyán lójú ẹ ó ń ṣe àwàdà bẹ́ẹ̀ lọ́mọ yorùbá sọ nítorí pé àwọn ti mọ̀ fáwọn ọ̀daràn kan wà táwọn máa fẹ́ bàtàrà wọn jẹ́ lójú oorun táwọn máa fẹ́ hanra wọn léèmà lójú oorun ilé ọba kan tẹ́ni talẹ́ni náà tó fóògùn sí mi lẹ́nu lójú ọ̀ ẹ kí ni mo kí ni sọ pé ń tẹ́mi pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún káràmbà níta níṣẹ́ tó lọ African level mi sọ pé nǹkan ká ṣe mí ìdí mi mi sọ pé mò ń so abẹ́ẹ̀kẹ́ tẹ inú ọ̀ máa wọ́n gbogbo ilé tòkálùkọ́ wa máa mú agbójẹ̀dì ní túláàsì a lè mú overdose a lè ṣe South African disease no dey kill Africa wọ́n máa dábàá abákábà àbá tó kí ló ń ṣe mí tó ń fún mi lóko. sànàbí sallallahu alaihi wasallam kálukú ọ̀sọ̀rọ̀ wa kulluhum amsaku kálukú méjì. Ah ogun adá a máa dá ara rẹ̀ fún yàn ní ara rẹ̀ kálukú ọ̀sọ̀ faqal anabi wa ni la yabqa ahadun fil bayti illa ludda illa al-abbas fún ìtọ̀rọ̀ yín yẹn o gbọ́dọ̀ sẹ́kọ̀ọ́ ẹnìkan lé yìí láàjẹ́ kí wọ́n náà lóògùn lẹ́gbẹ̀ẹ́ kan ọba jẹ́ ọba ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni kálukú ọjọ́ mu àmọ́ sẹ́yìn kí ni yorùbá lẹ́wọ̀ sẹ́ni kan bá ti lè sọ báyìí síbẹ̀ yìí náà ti mọ̀ túmọ̀ rẹ̀ nígbà tí ẹ̀ ṣe yíbò síbẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ nítorí òun sọ ni kí bọ́bá ẹgbẹ́ ẹ fẹ́ pa mí o mo rò pé kálukú ọ̀jọ̀ kù ni wọ́n ti fẹ́ ẹ fẹ́ hàn lójú olúwa rẹ̀ léèmà ni gbogbo wọn pátá ni wọ́n kọ́kọ́ rí ìmọ̀ mo rò pé ẹ máa yorùbá lẹ́nu bá ṣùgbọ́n gbàtà nàbì sallallahu alaihi wasallam kálukú ni ó mú nítorí òun gbà lérò salawatu rabbi wa salamu alaihi onáà ní kékeré ṣe ké ká máa mú oògùn àìbọ̀ náà lọ ní ká máa lo oògùn àmọ́ kí ni adé ṣe wá àbúrò máa lo oògùn bẹ́ẹ̀ lábàádì ẹ rí i pé ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ àti lo nǹkan kan ò sí ọ́ kàkì oògùn mọ́lẹ̀ nǹkan kan ò sí ọ́ kàn lọ nobody no prescribe ogun fún ọ wọ́n lọ́kàn máa wò pé ẹ̀ ṣe ẹ̀ kan báyìí àwọn náà òṣìṣẹ́ ní wọn ò ní tinú ọgbà àgbà bóòlù ń ṣe yín lẹ́ni tí ọ̀pọ̀ tẹ mẹ́díkà bá ọwọ́ pọ̀ kàn máa fẹ́ ṣe ń tòwò lórí táwọn ẹni tí mú wọn bá dé ẹ̀rí tó gbogbo ṣọ́ọ̀pù ni wọ́n ti torí wọn ò láwọn ẹni tó competent láti tòògùn ambosibosi kó máa prescribe òògùn Africa, ń bí ní nàìjíríà precisely nàìjíríà ọkàn lọ rò òògùn tó wù ọ ló sì máa lò ẹ bọ́ pọ̀lọpọ̀ ti gbẹ́mìí mi bẹ́ẹ̀ ẹ wọ àwọn ìlú kókòkò yẹn Ero Republic of Benin agbébẹ̀rẹ̀ ó tó bẹ̀ wàlá ẹ̀ ìmọ̀ ní ìsìnkú ti dàrú ó tó tọkàn lọ pharmacy tọkàn lọ fẹ́ ọgbọ́dọ̀ mú prescription medical doctor wa tó sì wà sign and stamp ìgbà náà ni wọ́n tó tó oògùn kan kéésì torí nǹkan kan torí àti sọ àlàáfíà àwọn èèyàn ni torí tó bá pẹ́ ni tó kó fún ọ lọ́ba lóògùn náà lọ́ba hàn ti fún ọ ṣé ẹni tí ń kóògùn ní ìta ní ìyá táwọn náà ti rán yàn lálùkìyàmà tí ọba jẹjọ láyé ẹjọ́ ń retí rẹ lálùkìyàmà tọrọ ti pààyàn rí náà ìyẹn ni kí ngbà táwọn ọmọ wa tó ń sojú kòkòrò fún àwọn sí owó ni máa wò fún ìrònú ọ̀ràn tó wà ń bẹ ọ̀ràn tó lè wà ń bẹ ìyẹn a máa ní máa bá ṣe òfin ọlọ́run ọba ni tó o bá tiẹ̀ wá jẹ́ pé ọ̀tà tó bàbà láì nímà ló fi ń ṣètọ́jú aláàárẹ̀ ọ̀daràn ńlá òfin pọ̀ ọmọ àmọ́ pààyàn ni wọ́n fọ́ àmọ́ kọ́ ọmọ ọwọ́ fàṣìṣe fún yàn lóògùn tó jókú wọ́n sọ pé òṣè ti pààyàn kì í ṣe pé adu ẹ̀mí rẹ̀ àdẹ̀rígbà aló ti pààyàn lọ́nà àṣìṣe. tíyẹn máa ń rò bẹ́ẹ̀ ẹ rí i pé wọ́n bá ní gánẹ̀ wípé mo fẹ́ kọ́ medical study mo fẹ́ ọmọ mi ò ti ṣe bí four hundred level abẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yóò ti ṣẹ̀ṣẹ̀ tún á u-turn adúgbò fọlọ́npá ìṣe bẹ́ẹ̀ ńlá ọ̀tẹ́kì sẹ́ẹ̀ bá máa ṣe bẹ́ẹ̀ kẹ́kì kí a fò ṣé gbogbo ìgbésí ayé tó ti lọ òun kàn lọ lásán abẹ́ ẹ̀ mọ̀ obìnrin lè rè tó bá dijọ́ gbé ńlá òkè yẹn gbogbo àsìkò tó fi ráàlì lẹ́yìn náà gbogbo tọrọ kọ́bù òbí rẹ̀ tó fi ráàlì táwọn kọ́lọ́ fi ọ léèrè níjọ́ gbé ńdàlù kìíyà àbá kẹ́kọ̀ọ́ di màláìkà ṣe mẹ́dísìn sáàdì màláìkà ṣúrọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ńbẹ̀ ń darí torí di eléyìí anábì wa ni gbogbo ẹni tó wà léyìí ni ó lo ògùn yìí fi àbúrò bàbá mi ẹ wà anábì ẹ̀kọ́ yìí ti pọ̀ jù ó là nábì gbogbo yẹn ẹnì kan ò sì lè ga títí kọ́ ga tó ànábì sọ̀rọ̀ láàrin sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì tó ń fún àwọn ẹni tó wà nípò bàbá rẹ̀ lọ́wọ́ wọn síbẹ̀ làwọn èèyàn ti wá láyè ẹni tó tó gan rárá rárá ọmọ fẹnu jáàmù sí la ọmọ tètè kí lọ jáàmá bẹ́ẹ̀ sì ni wọ́n ní agbadza ibi tí ẹ náà ló fi jolú ẹ lọ ọ̀rọ̀ wèrè ni ẹ náà nítorí tí ẹyún yàda sí kọ yà fi kò gé dànù tó ṣe gé kò ṣe gé báwo alẹ́ ni tó tu ọ lọ lódodo tó ti hàn kọ́ ọmọ wa jẹ́ kọ́ lọ dènà dẹni tí ò tó nà ọ̀dájú kó di sàkọ́jìyà ni ànábì ń wa lẹ́kọ̀ọ́ àmì èèyàn mélòó ni máa tẹ̀lé ẹ̀rí pẹ́ lómi ni sí lórúkọ pọ́ùn ṣe súnà gan àfojúdi ń bá a jà lórúkọ pọ́ùn tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa sallam alárìnfín alárìnkúndá oní. kò sẹ́ni kanu lè yí àfi kọjá pé yóò lóògùn yín lónìí àfàbúrò bàbá mi subhana ẹ̀kọ́ ńlá ni bá alólòólò náà ni tí ọba lò wọn gbà ọlọ́mọdé asorí ibú ó tilẹ̀ jẹ́ pé nínú táwọn olùmọ̀sọ̀ ń pa àdìsí ni pé Al-Abbas lọ́jọ́ yẹn ń sẹ̀sọ̀ yà nànàbì fi wá wò máa la pé òun ò ní mu ẹ̀kọ́ ńlá tá rí mú bí ni pé ká lọ kọ́ ẹ̀kọ́ tẹ̀ríba ká lọ kọ́ ẹ̀kọ́ rẹ̀ garagara garagara mo lè fò mo lè bẹ́ẹ̀ ẹsẹ̀ di dáadáa nù náà kò sí tí mo sọ tí mo sọ sí ẹnu fi ya ni dé papọ̀ kéèyàn ṣọ́ra sí nítorí pé tí wọ́n bá jẹ́ ni tí ó ń fi ojú àbùkù tó bá fi ń wo àwọn tó ju ọ lọ lónìí ọdájú pé èbùkà ló ń gbìn ilẹ̀ ìlera rẹ̀ ọmọ tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó rí pọ́ mọ́ ni wọ́n ti wàá gbà á tí ó pé tí ò ní dín ìgbà míì gan lè jẹ́ pé kóńgò lèèyàn fi wọ́n gẹ́gẹ́ bá fún wọn fi tán fún yàn bí ọmọ tó fún bàbá rẹ̀ ń tọ̀ mu ni kò sójú ọmọ tiẹ̀ ṣùgbọ́n ọmọ tiẹ̀ ìgbẹ́ ló ń fún mu ẹ dákun àtìtọ̀ àtìgbẹ́ gbogbo ẹ̀ ló burú ọmọ kan burú jù kan kéèyàn wá mú ìgbẹ́ kó tó máa pátìlà bí ó kọ ọ̀lú kan bẹ̀. nítorí pé náà fún bàbá rẹ̀ ń tọ́ mu bàbá náà ń pátìlà ni. wọn náà wá mú ìgbẹ́ yó ọ̀wá ń pátìlà lọ́ máa ojú ọjọ́ ló sọ omi dì bá àwọn ojú ọjọ́ owó tó fi lẹ̀ torí bó náà ṣe ṣe jọ́ tó fún bàbá rẹ̀ sọ̀mù torí de eléyìí tí ọmọdé kàn tó bá fi lé ń bẹ̀rẹ̀ tí ń wò di àgbàlagbà á kò kú palẹ̀ lọ torí ọmọlẹ́yìn kọ́ wọ́n padà ṣe tiẹ̀ náà ìwọ ni o sí aṣọ àgbàlagbà sókè tó fi wò di rẹ̀ sá ọkàn rà bẹ̀rẹ̀ ni. máa retí by the time títí ọba dé digital dhl wọn á fi kíní gbé ní látọ̀kan àbí gbogbo òbí ẹ náà pààyè subhanallah tó ń dorí kéntì wọ́n ṣe náà lọ gbà anabi sallallahu alaihi wasallam ó ní ẹ̀fọ́ wọ àbúrò bàbá mi wọ nítorí kíni nítorí pé ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa bíi bàbá wa ni ẹ má fojú di wọn o ok àbúrò bàbá rẹ àkọ́bí rẹ gbé sẹgbẹ́ rẹ bẹ́ẹ̀ni ọmọ tí ẹ lè dàgbà ju àbúrò rẹ lọ àmọ́ eléyìí ó lè dàgbà ju wọn ti kà àbúrò bàbá rẹ lọ ṣùgbọ́n àbúrò bàbá rẹ ipò bàbá lọ́wọ́ àfọ̀n pé abẹ́rẹ́ ti gbọ́ tukutu kìí ṣe tukutu ìtukutu ni wọ́n ń tu. ètú tó ṣe déédéé ni wọ́n ń túmọ̀ fún ọ ike ńgbà tí lè jábúrò bàbá rẹ bí ipò bàbá lọ́wọ́ àfọ nítorí pé dàbí àbúrò rẹ kò sì dàbí ọmọ rẹ torí akramakumullah kama sara muhammad sallallahu alaihi káfí máa kẹ́kọ̀ọ́ ìtumọ̀ àmọ́ ń ṣe súnà súnà ní hàn lára mi kò hàn nù wà mí màá sọ ma kúlú koro ma pariwo bí ẹyẹ ayé kò tọ́ tí hàn lára mi ọ̀hán nù wà ọ̀hán nù sí mi kódà táwọn èèyàn bá wò ṣe sí mi wọ́n tún ti sá fún súnà ni àwọn olùdílẹ́yìn ní ṣètò ọ̀nà rọ̀jú lẹ́yìn ò túmọ̀ sí pàǹtí súnà. Allahumma àfi tá a bá fi tá ka bẹ́ẹ̀ láti gbókun máa tara rẹ̀ kẹ́kọ̀ọ́ ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. الإمام الترمذي أن حديث حسن غريب أبي حديث غريب ورواه ابن ماجه أنا حديث يوم حديث كان يتسكي كفاسة عن الله ṣùgbọ́n mu wa wọ́n sì mọ àwọn àdájọ́ púpọ̀ lé lórí pàápàá jùlọ nípa àwọn ọjọ́ táwọn èèyàn máa ṣe hijama o nínú àǹfààní tó wà fún ó ní ó máa ń fọ ara òkè ara wa báyìí èyí tá à o ma nínú àǹfààní tó ma ju irú bí líla bóun ti ṣe máa ń líla iṣan yọ ìdọ̀tí inú iṣan dànù náà wà òní wọ́n ń pè ní kíni alfọ́sù alfọ́sù ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fa ìjẹ́ kúrò lára èèyàn lọ́sibítù pé báyà wọ́n fẹ́ gbé lọ sí láàbù àbí wọ́n fẹ́ lò fún aláàárẹ̀ rẹ̀ míì tí wọ́n ń wẹ́jẹ̀ so bẹ́ẹ̀ lẹni tó fẹ́ bọ́ la iṣan lòun náà ni kò so ọwọ́ rẹ̀ lọ́nà tí iṣan kò yọ tó bá wá yọ wọ́n ní bí wọ́n ṣe máa ń la iṣan yẹn tí wọ́n bá là ẹ̀jẹ̀ tí ó wá jẹ́jẹ̀ burúkú yọ bẹ̀rẹ̀ sí ní jáde yìí ṣe gbogbo sáná máa ń là èyí tí wọ́n mọ̀ pé máa ń sábà kó ìdọ̀tí jọ ni wọ́n là òun náà yọ títí tí gbogbo ìdọ̀tí inú san yẹn tó fi yọ ta tó bá ti yọ bẹ́ẹ̀ ó rí pálásì àtọ ara rẹ̀ kò dàbí alhijama ti hijama ẹ̀jẹ̀ tí máa ń jáde fẹ́ máa ń pọ̀ gan ó ju ti líla iṣan yọ̀dọ̀tí inú ẹ̀jẹ̀ jáde torí ẹ wọn sọ yìí pé alhijab ó máa ń fọ ojú awọ nígbà tí líla iṣan yọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ jáde kúrò nínú ẹ̀jẹ̀ òun máa ń fọ inú ara lọ́nà ẹ̀jẹ̀ tí ó jáde nínú ara ló wọ́n fọ àmọ́ ti hijama òkè ara báyìí ni fọ. تستخرج الدم من نواحي الجلد ìjàmà ó máa ń yọ ẹ̀jẹ̀ ní gbogbo àyíká ara gbogbo bí dábàá ti dé sí yọ yọ ẹ̀jẹ̀ tọ́dọ̀ tí kò mẹ́ yọ yọ ẹ̀jẹ̀ tọ́dọ̀ tí kò mẹ́ Allahu akbar wọn àti ìríran rí tó lè ṣiṣẹ́ rẹ̀ nínú medical service ọlọ́run ọba nìkan ló sọ rèé fún wa àwọn mùsùlùmí nìkan ló sì mà torí pé ànábì sallallahu alaihi wasallam ó fi mà wá adúrú ẹ̀jẹ̀ tí ó jáde ibi tí tó ti wá yà yín lẹ́nu ni pé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yìí kì í ṣe dọ̀tí lóòótọ́ adúrú ẹ̀jẹ̀ yìí ò lè jáde lára ẹnìkan kó tún lè dìde má wọ́n tún fa àìmọye ẹ̀jẹ̀ sí lára tó ṣùgbọ́n tó má ti bọ́ fa gbogbo àwọn ẹ̀jẹ̀ yẹn láàárẹ̀ bá mú ọtọ́ bá sùn ó nìkan ní tó bá dìde ó rí pé àlàáfíà tó gbogbo oríkì rẹ̀ tó bá sì jẹ́ pé wọ́n ní sẹ́wọ́n fi wọn ẹ̀jẹ̀ wò pé ẹ̀jẹ̀ dín lára rẹ̀ àbí òdin lọ́sítù tó bá gun orí skéèlì wọn yẹn wọn rí i pé ọ̀rọ̀ pẹ́jẹ̀dín lára rẹ̀ ò wáyé ẹ kí ara hàn ara làwọn ẹ̀jẹ̀ yẹn ẹ̀yin ò rí ń gbà mí tẹ́lómi ọmọ kankan wọn gbádùn wọn gbádùn apá wọn gbádùn tó ṣe hijama fún nǹkan mí ni ọmọ sọ yóò gbádùn tó ẹlòmíì kí pa tẹ máa ń ṣe hijama sí déédéé ibi tó ti rí pé nǹkan sọ ọlọ́run lè lo sábà ibi tó di nǹkan gbàgbé dápé ojú ò tì ẹni tó rò fún fẹ́ bá tiẹ̀ jẹ́ hijama ó pàtàkì púpọ̀ wálẹ̀ bó ti ṣe jẹ́ ọ̀nà àti lálàáfíà ó lè jẹ́ ọ̀nà àti parun o pàápàá jùlọ láyé àrùn burúkú wọn ń wá oògùn rẹ̀ wọn ò tí ì mà tí màá tètè rán máa rí tàrí yìí tí àwọn èèyàn bá wà kíálẹ̀ a'udhu billah ó lè jọ́nà àti tètè lọ sálùkù yá lọ. ó dà gẹ́gẹ́ bí àwọn tí máa wọn rè kánáká títì yẹn nì ẹ mọ̀ kó léwu ó dàbí àwọn gbàdámọ̀ tí bá wọn fárí nì ó léwu nítorí bá bẹ tá a lò fún lágbájá tó lò fẹ́ lòmíì àtúrísì ẹ̀ tó àrùn burúkú kan bẹ láre lẹ́yìn wọ́n kẹta fún ọlọ́fẹ́ ni èèyàn gbọ́dọ̀ ṣọ́ra bẹ́ẹ̀ náà lè kánáà wọ́n ti fi kíní sísọ́ọ̀sì wọn wọ́n fi gé ìkànnà ẹni tí nǹkan dà láàmú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ra bíbọ̀ wọn náà lọ́wọ́ wọ́n sì gé wọn náà lọ́wọ́ díẹ̀ bí wọ́n ti gé oúnjẹ ó di fifty fifty tó ẹ̀jẹ̀ bá wọnú ẹ̀jẹ̀ ọba gbé hiv sọ́ọ̀mọ̀ jù torí ẹ̀ ló jẹ́ kí ẹnjẹ́ bá rí tó gbé àrùn burúkú ẹ má máa fẹ̀sùn kan kó ń zì lánàá òkè nítorí pé ọlọ́run lọ́ọ́ mọ ibi táàdánwò tá a bá la fẹ́ ṣe dídégbò yẹn láyè sí àwọn very very careful àwọn ẹni tí ń ṣe wọ́n gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn nǹkan tó máa fi fọ ní téèyàn bá ń lò tó jẹ́ pé máa pa àwọn kòkòrò tí ò ṣe é fojú rí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń lò gbogbo ntí wọ́n fi lè mú ewu kúrò lára nǹkan bí ká lo abẹ tuntun fún aláàárẹ̀ tuntun sẹ́ni tá a fẹ́ apply rẹ̀ fún tuntun eléyìí wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ gbé wọ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n gangan lọ ra bẹ wá ó ti kí èsì ká bẹ tiẹ̀ nílò èsì tó ti fi pamọ́ bí wọ́n ti sọ̀rọ̀ rẹ fún un pé bá ọ à ń fẹ́ kọ́ bá wa sẹ́nà abẹ́lé yìí ó ti kú kò sí tí òṣèṣe sí láfíríkà wa yìí lọ́sọ̀rọ̀ afábẹ́ tiẹ̀ pamọ́ yóò sì mú mi rí ọ gbà tiẹ̀ náà lónìí eléyàn pàtàkì torí di eléyìí. imam ibn al-qayyim ẹni tí sòdodo ọ̀rọ̀ fẹlẹ ní kí àti hijama dídégò àti lílásán yọ ìdọ̀tí inú san wọn yàtọ̀ síra wọn nípa àkókò ẹni àkókò kan wà tó jẹ́ pé hijama àsìkò míì sì wà tó yẹ pé líla iṣan yọ ìdọ̀tí inú rẹ̀ ńlọ́dàdì bákan náà tún máa ń yàtọ̀ síra wọn nípa àyè ìlú dẹ́yìn wà ìjàmà lọ́dàdì ń bẹ ìlú táwọn sì ń gbé líla iṣan yọ ìdọ̀tí inú san jáde ńlọ́dàdì ó tún máa ń yàtọ̀ pẹ̀lú ọdún ibi tẹ́ dàgbà dé ìjàmà lọ́yẹ ọmọ àti ibi tí wọ́n sì dé fọ́ọ̀sì lọ́yẹ bákan náà pẹ̀lú títún máa ń ṣèyàn àdámà kálukú àdámà kálukú àdámà tiẹ̀ gba hijama dáadáa àdámà tẹ́lẹ̀ yọ̀ gba hijama bákan náà ìlú tó orú bá ti mú tó bá gbóná tóòrùn ti máa mú gidigidi ó yàtọ̀ sí ìlú tóòrùn ìbá ti mú gidigidi àsìkò gbóná ọ yàtọ̀ sásìkò tútù ìṣesí àwọn ẹni tí ń gbèlú tó gbóná. ó yàtọ̀ sí ìṣesí àwọn tí ń gbé ìlú tó tí ègbóná bẹ̀ tó gbogbo eléyìí ẹ̀ ká kíyèsí wọ́n ní ìlú tí bá máa mú ooru tóòrùn bá máa mú bẹ̀ gan ìjà àmà lọ da jù mbẹ̀ ìlú tóòrùn bá máa mú bẹ̀ gan ìjà àmà lọ da jù mbẹ̀ ká máa lásán lọ nítorí pé ẹ̀jẹ̀ ara wọn yóò ti jiná dáadáa yóò sì ti fẹ́lẹ́ tí gbogbo yóò wá sí tòsí ibi táwọ wà torí ẹ gbogbo ẹ̀jẹ̀ tí ò wúlò dárò ní ìjàmọ ọyọ dànù yàtọ̀ sí káyọ pé a fẹ́ làkàn yẹn torí rẹ ìlú tí bá máa mú ooru ìjàmọ lọyẹ tóòrùn bá ti máa mú bẹ. torí àwọn sọ pé ìjàmọ ló dáa jù ká máa ṣe fáwọn ọmọ wa kì í ṣe kí ká máa la ìsàn wọn ìjàmà ló dáa jù fún gbogbo ẹni tára rẹ̀ ọba gba ká lásán rẹ̀ torí pé lílásán le ju ìjàmà lọ. wọ́n ní àwọn olùmọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ àwọn náà sọ pé gbogbo òlú bá ti máa mú bẹ̀ ìjàmà lọ ẹ̀kọ́ á máa ṣe o ó ló lóore ju à ń lásán lọ. àwọn ń fẹ́ pé tí ẹnìkan tí ó bá ṣe ìjàmà kó sọ ìjàmà rẹ̀ di ìgbà tó sùn bá dá méjì àbí lẹ́yìn ìgbà tó sùn bá dá sí méjì kọ́sọ́ di ìgbà tó sùn bá dá sí méjì àbí lẹ́yìn ìgbà tó bá dá sí méjì. lédè kúkúrú tá a bá dá oṣù tá a dá sọ́nà mẹ́rin tó sùn bá jọ́gbọ̀njọ́ kí ni ìdákanu mẹ́rin jẹ́ náà kí ni ìdájì rẹ jẹ́ jọ́mẹ̀ẹ́dógún. ok gan ni. ìdákanu mẹ́rin jẹ́ ni ìjọ méjì àbọ̀ tó yẹn ni pé inú ìdáka nínú mẹ́rin kẹta ìdáka nínú mẹ́rin kẹta yẹn ni pé lẹ́yìn ìgbà tó sùn bá ti dá sí méjì upward kọjá kégbà náà lè fi ìjàmà yẹn sí nítorí pé tó bá oṣù ṣe ìjàmà. kò ní tì kò ní tì ru kó lékún dáadáa níbẹ̀rẹ̀ oṣù ẹ wo subhanallah bẹ́ẹ̀ di ara wa tó fẹ́ ṣiṣẹ́ ó ní í ṣe pẹ̀lú bóṣù eŋti oṣù bá kà wọ́n ní tí oṣù bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kìí sì gbéra sókè dáadáa tí oṣù bá sì ti parí ẹ̀jẹ̀ máa farabalẹ̀ yẹn ni pé irú àsìkò tá wà ní ẹ̀jẹ̀ farabalẹ̀ oṣù wo la wà báyìí ṣé sọ́fà ti tán ó ti tán láti wọ Rabi'ul Awwal ní Rabi'ul Awwal náà níbẹ̀rẹ̀ oṣù ẹ̀jẹ̀ farabalẹ̀ má ṣe hijamani tó ṣùgbọ́n ti dá sí méjì àti lẹ́yìn ìgbà tó dá sí méjì ìgbà náà lẹ̀jẹ̀ máa ń wá sókè gan tí ó lékún tí ó pọ̀ gan tó ìgbà náà tẹ bá fi hijamani ọ̀dà púpọ̀ ẹja tó báyìí eléyìí túmọ̀ sí pé nìkan tó fọjọ́ sí hijama pé ńlọ máa ṣe láti rí wọ́n sọ fún kọ̀fẹ̀sẹ̀ ni ṣùgbọ́n a rí bá àwọn olùmọ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti mú òfin yẹn wá pé ẹ̀yin ìgbà tó sì bá dá láàmà àmà wa torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá là ń bẹ kó fún alálàáfíà kó bá wa mú àwọn àárẹ̀ wa ètò أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وعني بيرك كما قاعدت صلاتي الله أكبر الله